ìbà fún kábíyèsí elédùà ọba tó dá ayé ọba tó dá ọ̀run ọba tó ní kí a máa bẹ hmm, mo ní dànsákì rẹ o kábíyèsí arúgbó ọjọ́ dókítà àgbà ni funfun gbòò tí ò lábàwọ́n mo mà dúpẹ́ sísùn mo dúpẹ́ jíjì mo dúpẹ́ jíjẹ mo dúpẹ́ mímu mo dúpẹ́ pé ẹ̀ ń daṣọ àṣírí bò wá ní gbogbo ìgbà ògo ni fún ọ lókè ọ̀run kábíyèsí o ojúmọ́ ire lètò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ ń wò wá nílé lóko lódò lájò mo ní ẹ kú àsìkò yìí ṣe dáadáa lẹ́jí lórí Orísun tẹlifíṣàn níhìn dáadáa làwájì o ẹ̀yin náà ń kọ́ gbọ́gede ètò tí a mú tàn yín wá lónìí ó jẹ́ èyí tẹ́ ti máa ń wọ̀nà fún ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọ̀tun ọ̀tun lọ́jọ́ ń yọ akọ̀tun ètò ní tiwa akọ̀tun ètò náà làwa mú tàn yín wá lónìí níbi tí a ti máa ń fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣe ọgbọ́n níbi tí a ti máa ń bu omi ìmọ̀ síkùn ní gbàgede ibi tí a ti máa ń pe ọ̀tọ̀kù tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá àwọn dókítà àwọn lọ́lọ́kan òjọ̀ kan àwọn tó jẹ́ wípé wọ́n ti jẹun tán wọ́n gba àwo bọ̀ àwọn tí a máa ń pè wá fún ẹ̀yin mùtúmùwà nìyí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ojúmọ́ ire ètò gbàgede yìí láti máa ń tún pẹ́ẹ́pẹ́ lórí ohun tó ń lọ lórí ètò ẹ̀kọ́ pàápàá jùlọ ohun tó ń ṣẹlẹ̀ lágbàńlá ayé ìbáàjẹ́ lókè òkun ìbáàjẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ìbáàjẹ́ ní àwọn ẹ̀ka wa tàbí àwọn àgbègbè wa lọ́lọ́kan òjọ̀kan níbí yìí láti máa ń tún pẹ́ẹ́pẹ́ ohun tó ń lọ ẹ̀ tún máa wò ó pé kí ni Fèyíkẹ́mi Oyaleke tún gbé wá lọ́sẹ̀ yìí gbáǹkọ́gbì ètò ni mo tún mú tọ̀ wá lọ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọ̀tun ọ̀tun lọ́jọ́ ń yọ kí ni kókó tí a ó máa jọ yànnà náà ẹ̀ lọ́sẹ̀ yìí kókó náà ò máa lọ jìnnà rárá àti sọ nípa rẹ̀ ní ìgbà kan rí apá kejì ẹ̀ la fẹ́ túyẹ̀wò lónìí kí ni kókó náà òun náà ni ìbálòpọ̀ láàrin lọ́kọ-láyà ojú wo gan-an ló yẹ kí a fi wò ó ipa wo gan-an ló yẹ kí ó kó nínú ìdè ìgbéyàwó torí pé mo mọ̀ wípé nígbà tí lọ́kọ-láyà bá ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó ìfẹ́ yìí a máa tàn oníkálukú á máa ríra wọn gẹ́gẹ́ bí ọ̀ṣìngín inú ìyàwó á máa dùn inú ọkọ náà á máa dùn bákan náà wípé òun ṣẹ̀ṣẹ̀ gbé ìyàwó ìyàwó náà ń kọ́ òun náà á máa dùn wípé òun ṣẹ̀ṣẹ̀ wọ ilé ọkọ kódà àwọn orin lọ́lọ́kan òjọ̀kan ló máa ń jáde láàrin lọ́kọ láyà mo tiẹ̀ ṣèrántí nígbà tèmi náà ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó olórin kan tèmi tiẹ̀ máa ń kọ fún baálé mi ẹni kì í ṣe àwò ẹ jẹ́ ń kọ́ fún yín ẹ lè gbàlùkẹ́ gbàjó tẹ bá ní àǹfààní ẹ̀yin gan lè pè mí kẹ́kọ̀ọ́ orin tí ẹ máa ń kọ nínú ìdè ìgbéyàwó yín kí ẹ kọ fún wa a wà á béèrè àwọn ìbéèrè kan nígbà tí n bá kọrin yìí tán bí mi ṣe máa ń kọ ọ nì màá ní olólùfẹ́ tí mo fẹ́ràn ó fẹ́ mi yéye òdúdú torí ojú rẹ̀ ń faniyan mọ́ra olólùfẹ́ dákun yẹ ò tí mo bá ṣẹ́ má ṣe fi ibi sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ̀ àdúmáradán ìbàdí àrán èyí fún jọ̀wọ́ bọ̀bọ̀ tirẹ̀ ni má ṣe olólùfẹ́ dákun yẹ̀ ò tí mo bá ṣẹ̀ má ṣe fi mi sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ gbogbo àwọn orin lọ́lọ́kan òjọ̀kan tí a máa ń kọ nìyẹn ìtẹ́mi yàn láàyò tí mo máa ń kọ nígbà yẹn lọ́hùn nìyẹn kò dẹ̀ tí ì ju bí ọdún bíi eighteen years ago lọ títí tí gbogbo ìgbà tá a wà yìí ṣùgbọ́n ìbéèrè kan wá nìyí orin tí mo kọ̀kọ́ ráńpẹ́ yìí mi ò máa lè sọ ìrántí ìgbà tí mo ti kọrin náà gbẹ̀yìn hmm. kí ni àwọn ohun tí ó ń fa gbọ́nmi sí omi òtó nínú ìdè ìgbéyàwó gan kí ni àwọn ohun tí ó ń fà á tó jẹ́ wípé lọ́kọláya ò fi bẹ́ẹ̀ gbọ́ra wọn yé mọ́ kí ni àwọn ohun tí ó ń fà á tó fi jẹ́ wípé àwọn ọkọ lẹ́yìn tán bá ṣèyàwó tán ìwádìí jẹ́ kí a mọ̀ wípé lẹ́yìn ọdún mẹ́ta tí ọkùnrin bá gbéyàwó tán ó tún máa ń ní àjọṣepọ̀ lẹ́yìn ìgbéyàwó nígbà yẹn ni ó bẹ̀rẹ̀ sí ní wá àwọn àyànfẹ́ tó ti fẹ́ rí nígbà kan rí nígbà yẹn ni wọ́n á tún jọ pàdé wọ́n á tún bẹ̀rẹ̀ eré ìfẹ́ yìí ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ sílé ọ̀ṣìngímà ni ó máa wà nínú ilé kí ló máa ń fà á tó fi jẹ́ wípé púpọ̀ àwọn ọkùnrin wọ́n máa ń break heart àwọn obìnrin gan-an nígbà tó bá máa tó fi tó ọdún márùn-ún kọ́ wọ́n lóbìnrin tó bá fẹ́ ọkọ fún ọdún márùn-ún tó bá tó yàn tó yan yanrantí fún odidi ọdún márùn-ún ní sàdákàtà màní obìnrin tó bọ́ tí wọ́n á lo ìpele kejì tó tún bọ́ sí ìpele kejì tó tún bọ́ sí ọdún kẹwàá wọ́n ní ká gbóṣùbà fún obìnrin tó bá tún wá wọ fifteen years nínú ọ̀dẹ ọkọ ẹ̀ tí ò kẹ́rù póun ń lọ tọkọ náà ò sì sọ wípé ó yá ilé bàbá rẹ̀ yá wọ́n ní ká máa gbóṣùbà gidi fún obìnrin tó bá wá lo ogún ọdún kọ́ nílé ọkọ hmm, ó dàbẹ̀ ni wípé sátífíkẹ́ẹ̀tì kejìlá fún mo mọ̀ wípé ìgbéyàwó jẹ́ ilé ẹ̀kọ́ gidi tó jẹ́ wípé obìnrin á kọ́kọ́ gba sabuké kó tó dìpọ̀ wọlé sabuké tá a wá ń gbà yìí kí ni ìtumọ̀ sabuké tá a ń gbà ká tó gba training torí mi mọ̀ wípé ó yẹ ká kọ́kọ́ gba training ní ká tó gba certificate ṣùgbọ́n certificate la kọ́kọ́ ń gbà kó tó di wípé àwọnú training class kí ni àwọn ohun tí a fẹ́ kọ́ lọ́sẹ̀ yìí a fẹ́ mọ kí ni àwọn kùdìẹ̀kùdìẹ tó máa ń wáyè nínú ìdè ìgbéyàwó kí ló ń fa gbọ́n mi sí omi ò tó gan-an nínú èdè ìgbéyàwó kí ló ń fà á tó jẹ́ wípé lọ́kọláya òun fi bẹ́ẹ̀ ń gbọ́ra wọn yé mọ́ nínú èdè ìgbéyàwó kí ló ń fà á tó fi jẹ́ wípé ìbálòpọ̀ tó yẹ kó wà láàrin lọ́kọláya àwọn ọkùnrin míì tún máa ń dojú níta lọ́n sì máa fi ń du àwọn aya wọn nínú ilé kí ni àwọn ohun tí a lè ṣe ìgbésẹ̀ wo ni a lè gbé gan láti rí dájú wípé inú ilé wa ó padà bọ̀ sípò lẹ́ẹ̀kan sí i kí sì ni ohun tí a ó ṣe ẹ̀yin obìnrin ohun tí a ó ṣe gẹ́gẹ́ bí obìnrin a ó gbọ́ lónìí ẹ̀yin ọkùnrin bákan náà a ó sọ̀rọ̀ sí ibi tó yẹ ká ti sọ mo sì mọ̀ wípé àlejò tí mo gbé wá wọn ò ní fọ̀rọ̀ bọpo bọyọ̀ rárá wọn ò ní dálé apá kan sí wọn ò sì ní fọwọ́ bo ẹnì kankan lórí mo mọ̀ wípé bọ́rọ̀ bá ṣe jẹ́ gan ni wọ́n ṣe tán láti sojú abẹ níkùn fún wa mo sì mọ̀ wípé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ rí ohun kan tàbí méjì dì mú ṣe mọ̀ wípé àsìkò tí a wà yìí àsìkò ìsinmi ráńpẹ́ tí gbogbo wa wà nínú ilé ni mo fẹ́ kí ẹ bẹ̀rẹ̀ sí ní fi àwọn ọmọ yín ṣọwọ́ sínú yàrá lọ́kọ̀ọ̀kan báyìí nítorí pé lọ́kọ láyà gan-an là ní bá sọ̀rọ̀ ètò tòní kì í ṣe fún àwọn ọmọ wẹ́wẹ́ rárá kì í ṣe fún àwọn ọ̀dọ́ rárá ṣùgbọ́n àwọn lọ́kọ láyà tí wọ́n ti ṣetán tí wọ́n ti wà nínú ilé ọkọ àtọkọ àti aya ẹ̀yin méjèèjì ni mo fẹ́ kẹ́ ẹ lọ wá nǹkan fìdílé báyìí nítorí pé ohun tí a ń yànnà náà lórí ètò lọ́sẹ̀ yìí gbáǹkọ́gbì ètò ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọn ò lè sọ̀rọ̀ tó bá ti di ọ̀rọ̀ nípa ìbálòpọ̀ yóò máa fi wọ́n lẹ́nu ni kí sì ni ohun tí ó fà á tó fi ń fi wá lẹ́nu lórílẹ̀‐èdè nàìjíríà kí ló fà á tó jẹ́ wípé lókè òkun kò máa ń fi wọ́n lẹ́nu wọ́n máa sọ ọ̀rọ̀ síbi tọ́rọ̀ bá wà ṣùgbọ́n àwa a ò ní lè sọ ojú abẹ ní kò ó mo rántí ní pé nígbà tí a kọ́kọ́ sísọ lójú eégún ọ̀rọ̀ yìí a jẹ́ kí a mọ̀ wípé ó ṣe pàtàkì fún àwọn òbí nínú ilé láti kọ́ àwọn ọmọ wọn ní ètò ìbálòpọ̀ láti pín níṣín ó yẹ kí wọ́n dojúlò mọ́ gbogbo ẹ̀yà ara wọn látòkè délẹ̀ iṣẹ́ wo gan ni àwọn ẹ̀yà ara wọ̀nyí ń ṣe nígbà táwa wà ní kéékèèké nígbà tá a bá sọ wípé ìgbà àyà àwọn òbí wa sọ wípé oúnjẹ ọmọ ni wọ́n á sọ fún wa wọ́n ní à oúnjẹ ọmọ ló wà láyà ẹ̀ bẹ́ẹ̀ ni agbàpọ̀ oúnjẹ ọmọ nì ṣùgbọ́n kí ló dé tí à ń fi orúkọ àwọn ẹ̀yà yìí pamọ́ wọ́n á tún sọ wọ́n ní kòkòrò lélẹ́yìí jẹ́ kòkòrò ṣé insect ni ohun tó wà lábẹ́ àwọn ọkùnrin ẹ̀yin ọkùnrin ṣé insect lẹ gbé sábẹ́ èmi ò mọ̀ bóyá kòkòrò ni o ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí la sọ fún wa ní ìgbà yẹn lọ́hùn wípé kí a máa ṣíṣọ lójú igun ẹ̀ fún àwọn ọmọ wa ẹ má ṣe jẹ́ kí a fi ọ̀rọ̀ bọpo bọyọ̀ ẹ jẹ́ kí a là á bó ṣe yẹ kí a sọ fún wọn kó wọn bá di wípé a ó fi ìka àbámọ̀ sẹ́nu èmi ò mà ní kíka àbámọ̀ gbẹnu ẹ̀yin náà ò sì ní kíka àbámọ̀ gbẹnu láṣẹ Ìdùmarè ọgbọ́n òye àti ìmọ̀ tí wọ́n fi máa kó àwọn ọmọ wa tí wọ́n á fi yàn tí wọ́n á fi yanjú mo ní Ọlọ́run ọba òkè á fi fún yín á sì fi fún èmi náà láṣẹ Ìdùmarè gbogbo àwọn ẹ̀kọ́ tó yẹ kí àwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí ní kọ́ nínú ilé ẹ má jẹ́ kí a gbé oúnjẹ alẹ́ wa fólógbò jẹ ẹ má ṣe jẹ́ kó jẹ́ wípé láti ìta ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn ẹ̀kọ́ òdì yìí wọ inú ilé wa tó fi máa di wípé àwọn ọmọ yàá gbógàn apá wa ò wá nílè ká wọn mọ́ ẹ jẹ́ ká ti ibi pẹlẹbẹ bẹ̀rẹ̀ sí ní mú ọ̀lẹ̀ jẹ àsìkò tó yẹ kí a sọ fún wọn àsìkò tó yẹ ká yànnàná ẹ̀yà ara wọn àsìkò tó yẹ ká bẹ̀rẹ̀ sí ní sọ ìgbà tí ìbálòpọ̀ yẹ kí ó wáyé ẹ jẹ́ kí a sọ ọ́ fún wọn gbogbo àwọn ohun tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rí nínú ẹ̀yà ara wọn ẹ jẹ́ kí wọ́n dojú lù mọ́ ẹ̀ èyí tí àwọn olóyìnbó ń pè ní puberty stage nígbà tí ọmọdé bá ti ń wọ ọmọ ọdún mẹ́tàlá ọmọ ọdún mẹ́rìnlá àwọn ẹ̀yà ara bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ ẹ jẹ́ kí a sọ fún wọn kí ni ohun tí wọ́n ń rí kí ni ohun tí ó yẹ kí wọ́n rí ipa wo gan ló yẹ kí wọ́n kó nígbà tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní rí àwọn ìyípadà yìí ní àgọ́ ara wọn bàbá rí i dájú wípé àwọn ọmọ rẹ̀ ń súnmọ́ ọ má ya òkú òróró wò ìyá ìwọ náà ń kọ́ rí i dájú pé o fa àwọn ọmọ ẹ mọ́ra rí i dájú pé àwọn ọmọ ẹ jẹ́ ọ̀rẹ́ ẹ nígbà tí àwọn ọmọ bá jẹ́ ọ̀rẹ́ ó máa rọrùn fún àwa méjèèjì láti jùmọ̀ sọ̀rọ̀ pọ̀ láti rí i dájú wípé inú ìgbésí ayé ìdílé wa jẹ́ ìdílé aláyọ̀ ó dáa ká gbé ìdílé aláyọ̀ ró o nígbà tó bá gbé ìdílé aláyọ̀ ró tí èmi náà gbé ìdílé aláyọ̀ ró tí gbogbo ojú tó ń wò mí pátápátá gbé ìdílé aláyọ̀ ró ó dá mi lójú wípé orílẹ̀-èdè yìí tẹ̀síwájú orílẹ̀-èdè yìí gbòòrò á lè lẹ́nu ọ̀rọ̀ lọ́jọ́ iwájú mo ní àṣeéṣe fún yín láti fẹ̀yìntì jẹun ọmọ àṣeéṣe fún èmi náà láti fẹ̀yìntì jẹun ọmọ mo lóúnjẹ ọmọ ò pa mi lórí oúnjẹ ọmọ ò pa ẹ̀yin náà lórí hmm, tí ẹ bá fẹ́ kó pa yín lórí ẹ rí i dájú pé ẹ ṣe ìwọ̀n tí ẹ lè ṣe lórí àwọn ọmọ wọ̀nyí ẹ rí i dájú pé ẹ fún wọn ní ẹ̀kọ́ tó yè kóró ní àsìkò tá a wà yìí kí wọ́n lè yàn kí wọ́n lè yanrantí ẹ jẹ́ kí n lọ báyìí kí n fi àlejò tí mo gbé wá sórí ètò lọ́sẹ̀ yìí hàn yín hmm. olùgbaninímọ̀ràn ni wọ́n èyí tí àwọn olóyìnbó ń pè ní kánsẹ́lọ̀ mo bá wọn pàdé ní ẹ̀ka ìta gbangba àsọyé kan ní ọjọ́ tí mo bá wọn pàdé yìí láti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní ilé wọn láti gba nọ́mbà wọn mo sì wá dúpẹ́ wípé mo pè wọ́n wọ́n sì jẹ́ wa lọ́sẹ̀ yìí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bákan náà wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó máa ń gba àwọn obìnrin àti ọkùnrin ní ìmọ̀ràn pàápàá jùlọ àwọn lọ́kọláya ìdí nìyẹn tá a fi rí i pé àwọn ló tó tún láti gbé wa sórí ètò tòní orúkọ wọn hmm, ẹ jẹ́ kí n ṣíṣọ lójú eégún fún yín ẹ tiẹ̀ jẹ́ ká gbọ́ lẹ́rọ nínú oníkànlá àti gbọ́ pọ̀n ẹ jọ̀ọ́ àlejò mi ẹ jọ̀ọ́ ẹ bá mi kí àwọn aráalé kẹ́ ẹ sọ orúkọ yín fún àwọn aráalé. ẹ ṣé gidigidi ni ẹ kú àtúntónu. ẹ ṣeun. orúkọ mi òun ni ìyáàfin olùṣọ́ àgùntàn bámidélé stella hmm. mo jẹ́ aya wọn ní ìlú kwara lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn ọ̀nà jìn àwọn ni wọ́n máa ń kì tí wọ́n máa ń sọ pé ọmọ ọ̀sìn ń rùn lórí ẹrú hmm. bẹ́rú bá ti mí kú àtúnmíra hmm. mi hmm. ọmọ ọ̀ra gbarú ọmọ ọ̀ra bọ fákọsìn. Ah. Ah! ọmọ yẹyẹ wò yó ọmọ pàgbà fara nà ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mo tún wá jẹ ọmọ inú mi dùn pẹ̀lú oríkìtẹ kìyẹ wọn ní ìlú èkìtì èkìtì kété gbogbo ẹyẹ lólùfẹ́ mi mo ti mọ̀ yí pé bí ẹ ṣe kọ́kọ́ rí tán ti kíra wọ yẹ ẹ ti rí i pé ọ̀rọ̀ máa bọ́ lénìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọ̀rọ̀ máa bọ́ ṣùgbọ́n ṣáájú kó tó di pé a lọ sókè lọ́hùn Fẹ́yìkẹ́mi aya Ọ̀yálékè ni mò ń jẹ́ Èjìwùmí ẹlẹ́yinjú ẹ̀gẹ́ Hmm, fún ìpolówó ọjà yín ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o oh eight one mo fẹ́ ká lọ sókè lọ́hùn ká lọ sí ọ̀dọ̀ Constance ká lọ gbọ́ orin mo rẹ́ni kejì nígbà tí a bá padà wá a ó wá tẹ̀síwájú níbi tí a dé ẹ má dìde o à ń bọ̀.